látìgbà tí mo ti ṣe fídíò lórí ológbò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bi mí wípé àròjinlẹ̀ ṣé lóòótọ́ ni wípé irun ológbò máa ń fa asthma àti oríṣiríṣi ikọ́ ìdáhùn ẹ̀ ni wípé nínú itọ́ àti ìtọ̀ àwọn ológbò ó ní èròjà protein kan tí olóyìnbó ń pè ní FeLD1 protein yìí ara àwọn èèyàn kan máa ń gbòdì sí i nítorí irú àwọn èèyàn yìí a ní oríṣiríṣi èròjà agbógun lára tí a mọ̀ sí àwọn immunoglobulin immunoglobulin oríṣi méjì ìyún immunoglobulin E àti immunoglobulin G lára irú àwọn èèyàn yìí tí wọ́n bá ti lè fi imú kẹ́fìn uh, feldiwan tí mo ní ń bẹ lára itọ́ àwọn ológbò àti itọ́ wọn yìí immunoglobulin G àti immunoglobulin E wọn yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àbádì ni ló máa ń fa àwọn bíi asthma àti ikọ́ tí máa ń ṣe wọ́n yìí kì í wá ṣe gbogbo èèyàn lélẹ́yìn ṣe o àwọn èèyàn kọ̀ọ̀kan ẹni irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sí ẹni tó bá wá ń ṣẹlẹ̀ sí kí ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ alákọ̀ọ́kọ́ ni pé bóyá kírú wọn máa sin ológbò rárá onítọ̀hún bá sì fẹ́ máa sin ológbò ẹ lọ sí hospital wọn ó kọ àwọn oògùn fún yín ó ní àwọn oògùn tá a máa ń pè ní antihistamine tí wọn ó kọ fún yín tẹ́ ó máa lò wọn a sì tún máa gba abẹ́rẹ́ bí èèyàn bá ti gba abẹ́rẹ́ yìí Eh, nínú kó dínkù tàbí kí eh, àìsàn asthma tí wọ́n máa ń rí látara pé wọ́n ń fín àwọn kinní ìsímú kó má ṣe wọ́n mọ́ àti wípé irun ológbò gangan kọ́ ló ń fa kinní yìí o itọ́ wọn tí wọ́n ti fi po ara tó wá wà lára irun yìí òun ló ń fà á ṣeun.